sọ kò sì ní dákẹ́ bá wa sọ ọ́ títí ọjọ́ ọkú ẹnìkọ̀ọ̀kan wa fi pé èyí kéjì tá a bá gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba yìí ká máa lò ó ká sì máa tẹ̀lé òun ní àǹfààní rẹ̀ fún wa ní ayé. àti tá a bá dé gbangba àlìkìyámà ọba yẹn ò ní béèrè owó ọba yẹn ò ní béèrè iye ọmọ tá a bí wà ní béèrè irú kò tó fi ọ́ sí lórí ilẹ̀ wà náà àdájọ́ lè jìnnà wà lè níza ìlà ìlà bùrù ẹ̀sìn rẹ̀ yóò bí wá léèrè ẹni ó bá ti kùnà òtún kúrò kí ọlọ́mọ àpẹ ìsìlẹ̀. kí ni ló ti ní ọjọ́ keje oṣù kìíní ọdún yíya two thousand and twenty two ọdún àwọn aláìkọlà ni kì í sọdún tàwa múmi ní ọjọ́ kẹta oṣù kẹfà fourteen forty three ọdún tọ́lọ́nù òǹkà àtọ̀gbẹ́ ọlọ́nù. Assalamu alaikum, yawmatul Muhammadu. Wa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 ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ẹ jẹ́ ká tó ọpẹ́ dá fún ọlọ́run ẹ̀yin ìjọ Muhammad sallallahu alaihi wasallam mo ń sọ ní gbogbo ìgbà tó ló máa ń fún mi ní ọ̀rọ̀ rẹ̀ sọ mo ti wà lópin ayé àti wà nírọ̀lẹ́ ayé. And you should give thanks to Allah. All praises, all thanks at to Allah. As told, I told you that we are in the end of the world. This is the evening of the world, the end time. Mo ń jẹ́ kó yé ẹ̀rí ìjọ Ànábì Muhammad. Lórí ilẹ̀ tá a wà yìí ìwọ̀nba èèyàn díẹ̀ ló kù níbi ànábì Muhammad. sallallahu alaihi wasallam. ẹ rí ọ̀pọ̀ àwọn èrò tó ń gbáyìn lórí ilẹ̀ tó ń jura wọn pé tó ò jẹ́ ọ̀tá ànábì Muhammad wa. sallallahu alaihi wasallam. I told you few people remain sincere followers of Prophet Muhammad on the service of the end of the day majority of people calling themselves when they are not. They call themselves religious people, but they are not religious. They are enemies of Prophet Muhammad. Wọ́n sábẹ́ ìjọ Olúwa nínú ọ̀rọ̀ tí ọba mi ń fún mi sọ. Mo ní ń tà rírí àti rí. Mo ní ń tà fetí gbọ́ rí àti ń gbọ́ olóńsàfihàn pé ìrọ̀lẹ́ ayé la wà. Àpẹ́ I told you we can see now what we did not see before. We can hear now what we couldn't hear before. This is the sign that it is end time, the end of the world, the end of the world. Saudi Arabia, orílẹ̀-èdè Anabi Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo wa mọ̀ tó bẹ̀ sí wa bẹ́ẹ̀ lórí ayé ànábì Muhammad kẹrẹ olúwa mi gba ẹ̀sìn láàyè lórí ayé ànábì Muhammad ṣùgbọ́n lẹ́pìn ìgbà tá ànábì papòdà àtúnwò àtàwọn ìjọ rẹ̀ olúwa mi àlùkò rẹ̀. I told you Saudi Arabia that is the country of Prophet Muhammad, the nation of Prophet Muhammad. When you see what Muhammad was a alive, Allah gave him the hegemony of the Saudi Arabia, but after his demise, Allah removed his mercy from them. Ẹ wá rí Maka, orí Kaaba, èyí tó jẹ́ ilé ètò ọlọ́wọ́ ọba nìkan ó ṣẹ́kù bẹ̀ Kò sẹ́sí ń máa bèjì náà. I will see the Kaaba, the ancient house belong to Allah. That is only thing remaining. there. The religious is no more in Saudi Arabia. Ẹ̀rọ ayé Kaaba yìí tó lù wà nípa aláṣẹ nínú Súrà tuntun rì. Pé káwọn ẹ̀dẹ́ èèyàn tó bá jẹ́ olùsìn ìlú ọlọ́run. Ẹ máa lọ bẹ̀ lọ́dọọdún olókùn ní èrò táwọn ará Saudi gbé dání. Àlàkọ́yà sọ sì ń bẹ lọ́wọ́ wọn kò sẹ́sìn bẹ́ẹ̀ máa. I can see Allah commanded the people of the world to go to Kaaba for pilgrimage. Every year You can see going on pilgrimage to Mecca. That is the source of wealth for people of Saudi Arabia. That is what they came. They do not have religious at all. They do not have faith in Allah. They do not believe in Allah. Kí ló fún mi láǹfààní? láti sọ ọ̀rọ̀ yìí jáde lórí atẹ́gùn ẹni tí ò bá ti tí ò bá ti rí kó wá wò ó lọ́dọ̀ rẹ̀ àbí lọ́dọ̀ àwọn ènìyàn wà mí ẹni tí ò bá ti mọ̀ kó wá mọ̀ Saudi Arabia orílẹ̀-èdè àgẹ́bí Muhammad wọ́n ti ń ṣe kálíbà. àyè tàbí láyé ẹ̀sìn ni ó ti wà lórí àṣẹ̀tì ọwọ́ tèmi wọ́n ṣe kálíbà ọdún mẹ́rin náà fi ṣe ọkùnrin sáúdí àtobìnrin sáúdí wọ́n ní wọ́n jọ ń gbé papọ̀ ẹni tó wá ń sọ̀rọ̀ nínú news yẹn ó lé lẹ́yìn lákòókò tó rí rí ó lé lẹ́yìn lákòókò tó ń dórí ó lóògbé rò rí sábẹ́ ọdẹ mi. I could the sign of the end of the world. People of Saudi Arabia, people of people of Palmyra, you could see the instituted carnival for this carnival that was the first in history. Ó dá ẹwọ kan lọ. Nǹkan tó kù náà gbọ́n tó lè kábò. Kàsínà kí la màá sí tẹ́tẹ́ títa. Ara ní kàsínà èrò sáré bíi ọwọ́ aṣọ ìbẹ̀ ibi tó ní ṣe ààyè tẹ́tẹ́ ó ju bíbà sí stadium lọ. I could see her. They established casino in Saudi Arabia. The instituted casino we see is large as stadium. ẹ̀yin ìgbẹ́ni wa ló sọ pé ayé kásẹ̀ gánlẹ̀ ayé ti tán. ayé kásẹ̀ gánlẹ̀ ìṣúná.

bẹ́ẹ̀ bá para ẹnu sí ẹ̀ tí wà láà bú sí ìsàlẹ̀ àwa ò máa lọ náà ń lò lẹ́yìn wa ni ọlọ́run ò ní dẹ́rù bà yóò lé wá láyé àkókò má kẹ́kẹ́rẹ́ abẹ́bẹ́ yà láàrin ní kẹ́kẹ́ òdodo ọ̀rọ̀ náà. If you give us the time on duty, we will not have any fear of anyone to see uh, we shall surely preach to the hearing of people. We will not relent in our effort to proclaim to the people of the world the truth and the only Quran so that we may, we may draw those who are the sincere believers from the world of darkness into light. Nígbà tí mo wò ó lánàá, ara mi bàjẹ́, ara mi sú mi. Lórílẹ̀-èdè Ànábì Muhammad, ṣe sọ ní báyìí lẹ́yìn rẹ̀ kílẹ̀bù ti fẹ́ wá gbóló gan. Armin sorrowful when I could see this yesterday. This is the nation of Muhammad. What should be the account we give before Allah the day of resurrection? I ask you. Bàtí ń wo lọ, àwọn àjáyébà tí mo rí ẹ̀rú sì tó gbà mí kó tó ayé dé dúró rè é. Ọkùnrin dẹ́kun papọ̀ ọ̀tá. àwọn akó káàdì kalẹ̀ káàdì èyí jẹ èyí ò jẹ ẹlẹ́hà ẹlẹ́hà ni o òun náà wá mú káàdì ìyọ̀ ìyọ̀ báyìí fi ń lélẹ̀ àwọn awèrè kí ni àga ṣẹ̀lí ìbúwèrè wọn tẹ́tà borí làwọn àjọpọ̀ wọn bọ̀ káàdì báyìí wọn I was where I could see women in church sitting together with men playing cards. You could see the red rebel on their heads. They were playing cards in the chasuble. Èrè wá pẹ̀lú bí Ìbàdàn òṣùwà ń bẹ̀. Wọ́n wá ń ṣe nǹkan yí pẹ̀lú ẹ̀rí. Wọ́n ń ṣe nǹkan yí pẹ̀lú ìbò oníkàlùkù wa ń kọlu àwọn. I could see multitude of people gambling and they were committing this with impunity mo wá ní kì í ṣe mọ̀ ìmọ̀ ló jẹ́ báwa ni kò jẹ́ ìmọ̀ lójú ọlọ́run àgbà tó láti mọ̀ pé bí ó ṣe dàrí kó tó ní àsọ́lẹ̀ kalẹ̀ nínú sọ́ọ̀tù Mariama àyà fifty nine ọlọ́run ti sọ kalẹ̀ pé ìwọ ànábìlà gbẹ́sìn ló lọ́wọ́ àwọn tó kù lẹ́yìn rẹ̀ sínú àwọn tí wọn ò ní sẹ́sìn lọ́wọ́. I presume it is a thing of wonder to people, but not to Allah. And as I already said, to Surah Muhammad, where it was a lion, people after you, they will neglect the religion and they will follow their desire, follow their own lust. Àríwé ìwọ bàbá aládìsí ọmọ aládìsí ọgbà Sáúdì lọ. Ọlọ́ọ̀lọ́ kéwú ní Sáúdì. Sáúdì tí wọ́n ti lọ́ọ́ kéwú o. Kàsínò ní ń ta ń bẹ̀, tẹ̀tẹ̀ ní ń ta ń bẹ̀. sáré tí wọ́n ti lọ kéwú ọkùnrin àtọ́bìnrin ń jó àjọfìdí wọn. àwọn márùn-ún wọ́n ya fọ́tò àwọn tẹ́pẹ̀ òkúra àwọn yẹn. Hmm. wọn ṣe báyìí. orílẹ̀-èdè Muhammad rẹ̀. bí wọ́n bá wá padà débí nínú ẹ̀kọ́ òwòrán tó ọkọ́ irú àlọ́ ọmọ wù mí ìwọ wẹ̀rẹ̀ náà nà ó wù tọ́lá ní àwọn olùkọ́ tọ́lá ní òtí lẹ́kọ́ kẹrọ wa. How you see you and his followers you came, you went to Cairo, you went to Medina, you went to Saudi Arabia to learn Arabic language. They could see your teachers. They were there playing gambling. They, they were there playing golf. They were gambling. Uzziah, that is seated carnivore, dancing with women. Those are your teachers. But if you see when you went there to learn, did you learn good things? What will be your attitude towards your learners? Those who are teaching, that means you inherited evil from them. That is the reason you do not follow the words of your Lord anymore. You follow your desires ẹ̀yin ìjọ ànábì Muhammad bẹ́ẹ̀ bá ti lálá díìsì ẹ̀yin rẹ kọ́kọ́ yẹ̀yẹ́ rẹ̀ kóòwò tó yẹ̀yẹ́ yìí torí náà bá ti rí yírí lára ní inú owó ti hu bí ẹnu náà gbè mm. bàbá ti ní ṣòkòtò yín tó kanlẹ̀ inú ẹ̀ ti bí wọn ìwọ ni ọkọ bá yẹ̀yẹ́ òǹkó tó yẹ̀yẹ́ rẹ̀. kí ló dé pẹ́lú bẹ́ẹ̀ odòdó ọ̀rọ̀ náà ni buhari ti rògbò dání. òtúmọ̀ tẹ̀lé àdìsí ọwọ́ tiẹ̀ ìyẹn ni ó ṣe é buhari ọwọ́ tiẹ̀ lẹ́ni ó kọ buhari olùrọ̀ ni. olórí ẹ̀kọ́. When you meet addict followers, people of addicts, you should molest them first before they should molest you. Do not allow them to molest you, molest them because these people, when they see you, they grow exasperated when you see them on your head and they grow exasperated when they see the pair of trousers, which is the ankle. They are angry at you, but you can see. when you when they are following is possible they follow lines they, they add it connection they were written by the dead which remember all them that are already dead, that Allah is the author of the Holy Quran, Allah is eternal living, that is the one you are following. The Holy Quran is the truth that can never be denied. But the other collections they are following, they are full of lies. Other collections are full of error. Other collections are full of corruption. Other collections are full of contradictions. They are full of heresy. They are full of spiritual fallacy. That is what they are following, neglecting the revelation of Allah, the Holy Quran. ẹ̀rọ bá wọn oní àwọn àdàgà ṣẹ̀rí ìbùborí pẹ̀lú ìgboro mo wá ní kò lè má rí bẹ́ẹ̀ fún ọ torí ìyá rẹ̀ Amẹ́ríkà ni. lábẹ́ sọ bẹ́ẹ̀ yẹ èèyàn ọba tó ń gbọ́ tó gbọ́ má láya bọ́ ọba ti ẹ̀tọ́ náà ni ó tàn ọ́ yóò padà tọ́ lùyà ọlọ́ọ̀ni ọmọ ọmọ torí báyìí dá wí yìí jámínì nìyá ti ìyàwó rẹ̀ nínú àwọn ọmọ tó bí kalẹ̀ rèé owó orílẹ̀ ìfẹ́ ó gbé ìkọ̀tọ̀ náà tó wú tó ń gbé pamọ́ tẹ́lẹ̀ orúkọ ìhànsáyé bẹ́ẹ̀ ló bá kí Saudi Arabia tó di ìlú táwọn náà ní gùn mọ́ orí ilẹ̀ ayé káwọn tó máa ṣe ìbàjẹ́ lórí àwọn bá parí lẹ́yìn àwọn bá kú bẹ́ẹ̀ kábíyèsí náà. I could see her and the king was there. giving gift to those who endure it. There in Carnival, you see this is back in tear. You could see her. Uh, the mother was from America. You could see in fact that was there. He, he got a wife from Germany. You could see, I want you, my people. Do not marry unbelieving women. They will surely deceive you. And they will show their unbelieving When they get when they get to you, they will show the unbelieving. Do not marry unbelieving women. This is a warning from Allah. Ẹ wá ara obìnrin tó ń jẹ́ òòrùn tó ìbojú rò. Ara gbé tán wá fún wa lẹ́bùn tí wọn wo tó ṣe yẹn ìgbì àwọn tó kù pé bá máa ṣe òun. bàtà jálíkà. ẹgbẹ́ mi ẹ̀sùn ẹgbẹ́ sínú agbami ayé bàbá wa ṣe ayé tán ẹgbẹ́ padà sáré kìá. I will see them dancing naked after the carnival. Those, those women who were dancing naked were given a award by the king of Saudi Arabia. That is what is that. That is telling you they have already embraced secularism. They have neglected the religion of law, Telling the people of the world to get about religion. They should oppose secularism. That is the the news is broadcasting. Àlùbáyé bẹ wá sọ̀rọ̀. Alọ́lọ́run ti mọ̀, ó sì ti yí Ọlọ́run, ó ní ó ti rí rè, pé ìwọ́n la ṣe lẹ́lẹ́sìn láàrin wọn nígbà tó wà lórí ilẹ̀ Saudi làwọn ará Saudi ń fi orúkọ rẹ̀ ṣe lẹ́sìn ń gbọ́ ti papòdà pẹ̀lú àwọn tó ń gbà tẹ̀lé ọ lẹ́yìn tẹ̀mítẹ̀mí àti káìsì gómẹ̀. Allah in front of Muhammad while you were there among them that is the time the people of Saudi Arabia about Islam went to Muhammad has gone they, they, they were immediately rejected faith in Allah they followed their desires. Surah to Maryam chapter nineteen ayah fifty-nine. فخلف من بعدهم خلف أداءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا Ọlọ́run ti jẹ́ kó hàn ṣáájú ọjọ́ òní àmọ́ ìgbàdí ẹ̀wọ̀n ò tí ì fi hàn mí. wọ́n ti ń ṣe ní kọ̀kọ̀ olúwa àdúgbò tó àkókò tá a fi hàn sáyé. ọ̀rọ̀ tí ń sọ yìí àwọn tẹlifíṣàn ló gbé o àwọn tẹlifíṣàn ló gbé o àwọn tẹlifíṣàn ńlá tí ì ṣe àwọn lókà àti wá ń bí àwọn náà gbé jáde sí gbogbo ayé bí ẹ wá wo Saudi Arabia o alẹ́ni tí ń sọ̀rọ̀ ó lé léyìí ní first time tó wọ́n yí wẹ̀ rí ní Saudi olóró wò yí wẹ̀ rí ó lé léyìí ní àkọ́kọ́ tó wọ́n rí rí ẹni tí náà ń sọ̀rọ̀ yìí dé fíjì àbí gan náà bìrì lórúkọ rẹ̀. A kò sí à Allah agbára ìfọ̀nfẹ́ Mohammed that these people they will follow their desire after your demise. They could see they were doing it they were sleeping before now they were exposed. They could see uh, the news We we watch was on international news that is that is telling you it is not local it is international that means they expose what they do in wrong fọ́kànlẹ́bà mi báyìí hìn kọ́lífò ọlọ́run láwọn tí ó jẹ́ àrólé lẹ́yìn rẹ̀ ànábì Muhammad àrólé kíni àwọn tí ó máa jẹ́ tó fi lélẹ̀ fún lórí kùránì tí mo gbélé ọ lọ́wọ́ lórí ẹ̀sìn tọ́lọ́run àwọn tó wà fún ẹgbẹ̀rún àrólé ọ̀rí àwọn tí ó ṣẹ́kù lẹ́yìn rẹ lórí òfin yìí mímbáàlì yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá sí lórí ilẹ̀ mọ́ lẹ́yìn ìgbà táwọn ìjọ rẹ ò sí lórí ilẹ̀ mọ́ kọ́ọ̀lì fún ìwọ̀nba àwọn tí ó kù àrólé egun náà jẹ lẹ́yìn rẹ. wọ́n máa ya pé òfin ọlọ́ọ̀tẹ́ fi ilẹ̀ wọn ò ní ìlú wọn sì ní tẹ̀lé máa. Allah had already informed him through Muhammad that the posterity that will follow you after your demise will be evil posterity. Ọlọ́run ló bẹ́ẹ̀ ni. Aláwọ̀ tí ó àwọn tí ó jẹ́ àrólé lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ lórí Kùránì tí mo gbé ní ọlọ́rọ̀ yìí lórí ọ̀rọ̀ náà tí mo fi rán iṣẹ́ yìí àwọn tó gbé ẹ̀sìn lé lọ́wọ́ pé tó rò tọ́lá wọn náà ń sọ pé láti àbá ànábì ọ̀ lọ ó fi àdísí rẹ orí rẹ ló burú. ṣé wọ́n ní ìbò bílẹ̀ lálẹ́ ń ta tẹ́tẹ́ yìí. ọlọ́gbọ́n. Kùránì tó fi ilẹ̀ ẹ̀rí yẹn tọ́ka sí ẹwà ló fi àkùránì lẹ̀ ó fi àdísì náà lẹ̀. Ẹ ṣe wá mú àdísì. Tẹ́ fi àkùránì ọ̀rọ̀ náà bá yín lẹ̀. Àdísì tẹ́ wá ń lò sẹ́ni ni ó bá yín lé. Àdísì tẹ́ ń tẹ̀lé sẹ́ni ni ó ti wọ̀. Ẹ̀yin wò ó. I will see your selfless and godless posterity who inherited the Holy Quran, neglecting the revelation of Allah, oppositing, gambling now, instituting what we call carnivore, which is evil, oppositing, and exclaimed the whole Muhammad while he was a liar. Uh, uh, uh, when he was about to leave the world, he, he gave them the Holy Quran and other collections But it is nice only when the Quran was given to you. that now you open other connections to neglect the only Quran. This is the reason you gamble. This is the reason you insensitive carnivore. Because you do not obey the commands of the Lord, you follow your desire. فخلف من بعدهم àwọn tó ń fi ṣe àrólé lẹ́yìn ìgbà tó o bá lọ tá àtijọ́ rẹ̀ àwọn olùjọ́ rẹ̀ Abubakar rọ́lí aláwa rẹ̀ Umaru rọ́lí aláwa rẹ̀ Usmanu àlékasẹ̀ ìdí náà lè má wọn torí wọ́n jẹ́ ayé ànábì Muhammad ló ti yapa lọ́jọ́ ayé ànábì Muhammad ló ti bẹ̀rẹ̀ àlè kàákó wọn ọlọ́ọ̀ni yí àwọn tábẹ̀ mi tẹ̀lé ànábì Muhammad sọlọ́dọ̀ tábẹ̀ láàrọ̀ ní ẹ̀yìn ìdọ̀lúwa ẹni àfi nǹkan tì lọ́dọ̀ lórí ṣe gbé ilé ọlọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ máa ṣe máa yí padà yàtọ̀ sí ní gbogbo fún ọ. Are you super and his companions when they left? you could see Allah remove contempt faith in him to Muhammad and Abu Bakr and Uthman and, and Umar. They were the caliphs after him to uphold the Holy Quran, the revelation of Allah. You cannot count Ali among them because it transgressed. Wonderful. fún bọ́ọ̀sì lọ́tọ́ gẹ́rẹ́ láti yapa. Láàbà kọ́nàbù àwọn eléwu lẹ́jẹ́ lẹ́yìn rẹ̀ nígbà oníkan tún ṣe nígbà tó ń lọ dípò kan tún nǹkan náà ṣe wọ́n bàá jẹ́ bí bó ṣe yẹ kán bàá jẹ́ lọ. nígbà tí jáwé eléwu lọ. I will see a prosperity of Honorable We are definitely disobedient before Allah, the neglected faith and Allah. the evil prosperity because they are godless and they are selfless. kálíwá mọ̀ pé àròlé ebú náà jẹ́ olùyapa òfin ọlọ́run tá a fi ilẹ̀ fún wa ni wọ́n. adáhùn sọ̀láàtà ọlọ́run náà máa rárun láàyè sẹ́ni ó wà lóde igbó yóò rántí àti kírò sẹ́ni ó wà níbi kàsílò ẹni tí ń tajẹ́tẹ́ lọ́wọ́ bó bá pèrú sí yóò gbọ́ adéhùn sọlá ẹ̀dá ìrú wọn gẹ́ wọn ní kí lákòókò bá pèrú sí i. They should follow the Muhammad, the posterity, they were selfish, they were godless, that they were easy, they missed prayers, they did not pray. While they were there in casino gambling, they do not attend prayers. sẹ́rí jẹ́ dẹ́wọ̀ yìí ẹ̀yin sáré bí olùwà mi ti bẹ́ẹ̀ kàn sí nù. ẹgbẹ́ ti ń bábọ̀ nígbà ayé kòròfáírọ́ọ̀sì tẹ́ ẹ ti lé ọlọ́run pa báwọn kan ò gbọdọ̀ wá ṣe áàgì mọ́ ọlọ́run wa lòdà ẹ̀yin ẹyẹ mi ó jáde ẹ̀yẹ ṣe áàgì. tó Bóyá bá ọmọbìnrin ká ilé tèmi ọlọ́ọ̀dà kó má sòfò. Ìgbà náà ni wàhálà yìí ti ń kalẹ̀ gbogbo ṣùgbọ́n ìfura ara òfin ìgbì. Ṣé Adédọ́lú àbí ti ìlú ẹ̀ lè bọ́ mẹ́ta? How could Nicosia, who started this in the time of coronavirus, who put Kaaba, the house of Allah, on lockdown, who did not allow people to come to, to, to come and perform Hajj in Mecca, that Allah sent the, the birds, pillar of birds, to circumambulate the Kaaba that is designed from Allah that as for you you neglected faith in your Lord. Ó dà bó bá dá olúwa ni ó pọ̀ tí kú. Torí bí obìnrin àtọkùnrin bá ti ń gbọ́ tẹ́lẹ̀ lọ́gbọ́ra wọn ṣẹ́sì náà ò ní ṣẹlẹ̀ ń bẹ̀. ó dà kí ni Kùránì wí nípa rẹ̀. ó nílẹ̀ àtàkùrọ̀ ẹ̀kú sí náà iná ọba iṣẹ́ tàwa sáàsì ní ilẹ̀ ẹ àwọn owó kùránì mọ́ àti kókè ayé fún wa ẹ máa kọ́. Allah says she must not come near women. Do not come near adultery. Do not come near abomination. For you will see the time is coming. You will be drinking as you were dancing men and women together. This will lead to fornication, adultery. And I says, do not come near adultery. Do not come near fornication. I says it is evil in indeed. It is it is evil. It is evil ways. Do not come near them. Bílẹ̀ bá ka ayé lára, ẹ̀ pọ̀tí kù. Tòró ní ọ̀rọ̀ ojúbọ̀rọ̀ ṣe wòlíì. Ẹ̀ ní ká máa pariwo lẹ́gùn mẹ́ta òrùkó wá dójúbọ̀rọ̀ ó ti mú àwọn tí ìdìbò lùgì bí bá sọ̀rọ̀ nípa pùrọ̀ ẹ̀ máa gbọ́ ní lóto torí ọtí ìwèrè tó ń yóò máa rú dáyà rẹ̀ ni yóò máa dáàbò lápọ̀lápọ̀ ibi ọkùnrin àtọkùnrin bá ti ń gbé papọ̀ ọtí ìṣẹ̀lẹ̀ àbí èmi ìṣẹ̀lẹ̀ sẹ́ni tí a gbé wọn sáwọ́dí ìṣẹ̀lẹ̀ sẹ́ni tí a yẹ sáwọ́dí náà rò kí ló dé bẹ́ẹ̀ yà á yí olú àbí mú lọ́ọ̀dí ẹ̀ bí ẹ̀ bá where men and women are dancing together, they will surely drink intoxicatingly cool, just like the pastors before they go to church, they drink intoxicating wine. That is the reason that you see the way they were shouting, they were dancing, clapping. You can see uh, they are happy clapping people because they are intoxicated. Just like you, when you allow men and women to mingle together, to dance together, they will drink jolly drink intoxicating liquor, which is evil in here. year. Ìdáwọ̀ ọba wa ló pàṣẹ irun. Ó wá fi àkókò tá a mọ̀ kí ó fi sí i. Abẹ́ni tí ń bá mutí àbí tí ń ta tẹ́tẹ́ tí ń jó pẹ̀lú obìnrin. Sáwọ́ pèrò kó ló ti gbọ́. Ó ti wà nú agbo èṣù. Ó ti jáde kúrò nù tọ́lọ́wọ́n ọba rẹ̀ àdáwù sọ̀dáàtà àwọn ọmọ aráàrùn láre torí wọn àmì kí lákòókò kí wọn ò ní jáká kí lákòókò ìbàjẹ́ ọwọ́ wọn náà ni. àlàáfíà àkùsíyà àlọ́ àgbọ̀rọ̀dọ̀rọ̀ tí ẹ̀dá olùkọ́rẹ́ the time to pray when the call is made so. solat you see those who are in casino they will not attend mosque they will not pray they will not offer so solat because they will not know what they are doing ẹ̀rẹ́yìn olówó ẹ̀ṣọ́ra yín bíkẹ́ bá pọ̀ jù bọ́ọ̀ bá ṣọ́ra ọ̀lẹ́ lọ́lọ́run sí i tá a bá kó ìkẹ́ fún ọtí kẹ́ náà bá lágbára ju ẹ̀mí rẹ lọ ìkẹ́ náà máa wò ìgbádùn náà máa wò ọlá owó rẹ náà máa kà fún ọ̀rọ̀ náà bá rẹ ò ní yọ lójú wọn ní ọ̀rọ̀ náà bá rẹ sí i. aṣù gbòòrò ìṣòṣògbòrò yíyẹ. If you have too much wealth, you will not be able to worship Allah the way He should be worshipped. Because the value of the word Allah has given you will be lead to the religion of Allah will not affect in Allah anymore. Thinking about the wealth. Ẹ̀rí ìkẹta akẹ́sàró ní olóṣèlú ló bẹ́ẹ̀ ṣe okùnfà ìbàjẹ́ wọn. Torí tí a bá débẹ̀ wọ́n ròyìn bí ìbẹ́ ṣe ní ìfàyàbalẹ̀ sí ìkẹta ara kó fún wọn ni ó ti pọ̀ jù dípò ká máa fi sí lọ́rùn èṣù náà fi tẹ̀lé lẹ́yìn àkọ́yà ayùsíyà Saudi people they are spoilt by the way Allah bestowed on them because Allah made the place the place of, of tranquility the place of serenity the place of security All is they are, they do not value Allah. They think about the wealth, they enjoy the sheer of what Allah has given them, neglecting the faith in the Lord. Whatever we shall hmm. ìgbádùn ayé tẹ́lí náà ń tẹ̀lé wọn àtẹ̀lé mọ́rọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ọlá ọwọ́ wọn náà ń tẹ̀lé wọn àtẹ̀lé òfin ọlọ́wọ́n bá wọn mọ́. wọ́n tẹ́ bá ewu ṣááwàtì àgbà ayé ti ń bẹ lọ́wọ́ wọn náà wò. ọ̀rọ̀ òfin ọlọ́wọ́n bá wọn gbé ibi ẹgbẹ́ kan wọ́n tẹ̀lé àgbà ayé How you see them, the people of Saudi Arabia, they follow after lust and they think about their wealth, they enjoy the share of wealth Allah bestowed on them. They do not think about religion of Allah anymore. They endorse secularism. Ẹ̀rọ ọ̀dà wíì wọ́n ń We ẹja òjijì ni. Kò sí we dábẹ́ Allah, tó rí. Kò sí ń dábẹ́ ẹwọ̀ tó rí wọ̀. Ìjọba wa lè ní owó lé wọn lórí. Wọ́n àmọ́ nílá nípa ìjọba. Àwọn fúnra wọn náà ti di àtijọ́ àtẹ̀tìlétọ̀ our one a ò ní ìwù àbàjẹ́ wà sí ní tẹ̀lé àgbà ayé lẹ́yìn káfí òbí ọlọ́run làwọn lẹ̀. And you see it now they become selfish, godless prosperity, when they enjoy the wealth bestowed on them the allure, the government give them money and they spend the money, they spend well, they have their own way. I can see uh, they're living in peace and tranquility, enjoying the sustenance of allure from every nook and cranny of the world. That is the reason they are spread, they neglect the faith in the allure. Olúwa ní Fàzáùfà tọ̀ láìpẹ́ Fàzáùfà láì jìnnà fọ̀sáwà bẹ́ẹ̀ ṣe ń bá bàjẹ́ lọ sí ẹ̀rọ èèyàn yìí tá a ti gbé kálífà wọ ìlú sáódì tọkùnrin àtọkùnrin ń gbé àjọ fìdí sọra wọn tuntun wá láyé àkókò ìnà kí tẹ pé léré àwọn eléré ìlú ègbó ni o àwọn àlùkò mẹ́rin ti ṣe kálífà a tún wá lọ sí kàsínò nílùú sáwọ́rí lórílẹ̀‐èdè ànábì Muhammad àwọn atẹ́pẹpẹ ìbàjẹ́ kalẹ̀ inú wọn lò ní kálukú yíyọ wọn dúró ọlọ́run nípa sáwọ́bà ìbàjẹ́ ló ń dúró. I can see too the selfish, selfish and godless posterity the seer, the enjoyer, the wealth, and the instituted carnival for four days and they instituted casino, gambling, neglecting the time of prayer, and they follow their desire, follow after lust, soon anaseus, as you enjoy the right and you neglect the way of your Lord. Allah will surely come with a vengeance. Fazalva, ọlọ́ni láìpẹ́ láì jìnnà kí ni túmọ̀ rẹ̀ tẹ́ ẹ bá fàyè lẹ́nu tẹ́ ẹ bá lo iye ọjọ́ ayé ọdún tí mo kọ́ lé yín lórí tán yàrá kọ́wé nàgá yà ẹ wà á pàdé ìparun ní gbangba àlùkìyàmà. Allah says soon that is when you leave this world then when you face your destruction because Allah will surely throw you in the hell. yàrá kọ́wé nàgá yà ẹ pàdé ìyá yín ẹ pàdé ìparun yín tó bá di gbangba àlìkìyàmà lórí tẹ̀ náà wò. Soon then we should face your destruction, the day of resurrection, we shall surely be thrown in the empire of our Lord. Aya ọgọ́ta. Ọlọ́wà ni ilẹ̀ àmàlìtàbà, wàá mẹ́rin wàá mílà zọ̀ọ́ níhàn. فأولئك يدخلون الجنة ولا يسلمون شيئا تبيرا ẹlẹ́lẹ́ ìtọ́lá ń sọ yìí àròkọ wákàlẹ̀ ẹ̀ ti rí kì í ṣe lóògbòrò àròkọ sáúdí rẹ̀ ti bá a pàdé kì í ṣe lóòlù sáúdí. àlùsíyà Allah is addressing the righteous among them, few among them who will in villages, outskirts of the city, not in the city of Saudi Arabia. Ilẹ̀ Mọ̀nìtàbà, ọlọ́lá di àwọn tó bá ronú bí wàdà. Ẹ̀rí bó ṣe di àwa lóhun bó ṣe mú wá lóbìnrin. Bó ṣe kẹ́ àwa lára ẹgbẹ́ A lórílẹ̀-èdè òjíṣẹ́ Ọlọ́run dandan ni eléyìí wò bẹ́ẹ̀ náà ni yóò rí fún àwọn lárúbáwá tó wà ní àròkọ wọn. Allah says except those who repent sincerely they will see her we find it hard to believe this and we see it it is a thing of surprise to us and we see her and we have it in our lower. and we think about it every now and then. How could this happen in the country of Oklahoma city of Oklahoma? Just like the people in the village with the aspect of Saudi Arabia, they will not be happy at all for what they see in the wrong. Ìlànà ìtaàbà àyàfi àwọn ẹni tó bá wá ronú. Bẹ́ẹ̀ táwọn ọmọ ńlá wò yìí, ìparun ọlọ́mọ ní bẹ́ẹ̀ ìyá ọlọ́mọ ní bẹ́ẹ̀ òun wá padà sẹ́yìn. Ó wá sunkún èyí tó ti ṣe. Wàá mẹ́rin à, ó wá dúró lórí ìgbọ́lọ́gbọ́n nìkan kí ni kéèyàn gbọ́lọ́gbọ́ gbogbo ní ẹ ti mọ̀ tá a ti fi yé ọ nínú ọ̀rọ̀ ọmọ pé nǹkan yẹn ọlọ́run fẹ́ nǹkan náà tó o bá ti sábà nǹkan náà ọgbọ́nọ́wọ́ bá rẹ gbọ́nù aláàbọ̀rà. Allah says, except those who repent sincerely among them and they believe in Allah, who are the people who believe in Allah. When you make love lawful for yourself or Allah has made lawful, make unlawful for yourself or Allah has made unlawful, you believe in oneness of Allah, Islamic monotheism, and whatever Allah commanded, you obey. You are the believers in Allah. وَمِنَ الظَّالِحَةِ Táwọn bá wá ṣiṣẹ́ rẹ̀, iṣẹ́ rẹ̀ ni kọ́ ta tàfẹ́fẹ́ máa iṣẹ́ rẹ̀ ni kọ́ ọmọ dùn pẹ̀lú olóbìnrin máa olóbìnrin máa ọlọ́run ò pàṣẹ ẹjọ́ nínú kùránì ọlọ́run ò pàṣẹ orí kíkọ nínú kùránì eléyìí dẹ́yìn èèyàn ń dá girigiri lọ́bẹ̀ ní ìkàrọ̀ náà bá nílẹ̀ bí And you should righteousness before your Lord with the righteousness we're talking about. You ensure altogether from gambling You ensure together from attending casino. You ensure together from instituting carnival. You ensure together dancing with women. Allah has not commanded you to sing or to dance with women in the Holy Quran. When will you draw yourself from these evil works? That is when you are working righteousness. فَأُولَٰئِكَ Iye àwọn tí wọ́n bá padà kúrò lórí àwọn àṣìṣe wọn tán tún bá nù iye àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá wọn kó dúró lórí kùránì nìkan iye àwọn tó bá ń ṣiṣẹ́ ẹni wọ́n bẹ̀rù ọlọ́run sá kúrò níbi tọ́lọ́wọ́ bá wọn ò fẹ́ yàdìkúlù lìjà yàdìkúlù náà lìjà nàta àwọn lọ́wọ́ ọgbà àlùjánnà àti bàbá wa bójú sẹ́ńsọ̀ rẹ̀ lónìí èèyàn mẹ́rin ló kù tí ó rọ̀ lóòkè ọlọ́wọ́ bá. I will see only the people that will enter the garden of eternity, that the people who are walking righteousness, they will draw themselves from gambling, they will draw themselves from casino, they will draw themselves from carnival. Those are the people who are walking righteousness, they will draw themselves from intoxicating liquor, they do not commit gambling anymore. They do not commit adultery fornication. They are the people that will enter God of eternity. How many people remain on the surface of the earth observing the limits of our law, their view and their. Ẹ̀rọ ọ̀rọ̀ àlìjẹ́nà tá à ń sọ yìí, ọ̀pọ̀ ẹ̀lẹ́ èèyàn ló ti mẹ́mí kúrò lórí ẹ̀. Àwọn tó láwọn ń ṣẹ̀sìn gan ìfẹ́ inú wọn náà ń ṣe lẹ́sìn. Tó yẹ kí ó bá ṣe lọ́run lójú rẹ ọlọ́run. Kùránì ni ó mú ọ lómi. Kùránì lọ́ọ́ mọ òfin hùwà. kùránì ni ó máa tọ́ láti ṣe ohunkóhun. ẹ wá wo ọ̀gọ̀rọ̀ èèyàn lónìí tọ́lọ bí bàbá ìṣúná di ọ̀rọ̀ èèyàn tó wá jẹ́ náà ná ń polówó báwọn èèyàn lónìí lómú mi máa sọ nínú wútúbà tó kọjá bọ́ ọ bá ti tẹ̀lé lẹ́yìn iná wẹ́rù rẹ lọ ń tẹ̀lé iná làásà rẹ lọ lọ iná ọ̀rí ọkọ̀ tí ó gbé ọwọ́ ní orí awélu wọ́n ti kó sójúde rẹ̀. I can see today only a minority who see error in their ways and repent sincerely and believe in Allah and work righteousness the majority of people today they are doing evil the evil not believing in hereafter anymore neglecting the issue of the hereafter committing evil with impunity you can see them gambling drugging intoxicating liquor committing lewdness fornication adultery that is what they do today They do not even think about the hereafter at all. You can see the Addis followers. You see, uh, they are the people who will lead people to empire. It is like the algorithm packed in at your threshold, the vehicle that will convey you to empire from law. When you follow Addis connection today, I tell you, you follow the way that will lead you to empire of Allah. lára ni arákùnrin wa ọ̀ọ́dá lọ ìjáde dị mẹ́ta ọ̀ọ́ká lọ ìjáde ọ̀sẹ̀ kan ọkọ̀ wẹ́ẹ̀lù tó gbé ọwọ́ ló o. nínú àlàáfíà tó gbé níbi ìlú lò. sọrí lọ kan náà kà ń bẹ̀ o. ọ̀rọ̀ ìyẹn náà náà fi kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó dúró padà lọ́mú náà I can see you when they invite you to embark on three day Hijra or seven day Hijra that I tell you when you follow them they will lead you to enter of a Allah do not follow them do not listen to them. nínú àwọn tó jẹ́ ọ̀tá ọlọ́run lónìí aládìsí àgbáyé jẹ́ nọ́mbà wán kódà tí wọ́n tún burú ju ẹlẹ́bọ lọ ẹ níbi báwo àwọn ẹlẹ́bọ ò ní pè yín pé bá wọn bá ṣiṣẹ́ ló àbọ̀yá àbẹ́rẹ́ ilẹ̀ àbọ̀sòsò pé wá wà ní wọn à ní sọ yìí fún ọ. aláìsí ni ó máa sọ bá ní lọ wọ̀ máa bọ̀ bẹ́ẹ̀ níbi tí ń kọ́ lọ inú láàjọ òkú. And the worst enemies of Allah on the surface of the earth today they are the highest followers. The greatest enemies of Allah, the greatest unbelievers on the surface of the earth, the highest followers. Their case is even worse than, than the case of idol worshiping people. who can see uh, the, at the Ifa priest, they will not say, Come and worship Ifa and enter Jannah. And those who are worshiping tree at Ojoolobi, they will not say, Come and worship tree and enter Jannah and they who are sac making sacrifice for Olúmọ mountain they will not say come and worship Olúmọ mountain and enter Jannah and the court members will not say come and join the court and enter Jannah they will see Alice followers they will say come and join our sect and enter Jannah but when you follow them they will surely lead you to empire of Allah. ọ̀gbọ́n ìkà iye àwọn tó bá túbá tó ṣẹ́rí padà kúrò lómi ń dọ́lọ́hùn fẹ́ wọ́n wá ń ṣiṣẹ́ eré tẹ̀lófin ọlọ́run ọlọ́run ní iye irú wọn lọ́kùnrin àti lóbìnrin yàdìkùlù náà lè àwọn náà wọ ọgbà akẹ́yìnbí ọlọ́run kì í sàwọn aládìísì wọn yìí wọn níbẹ̀ wọ̀ torí iṣẹ́ ọwọ́ wọn kò bá tí kò rà ní ìwé ìfowópamọ́. Allah says. Those who work righteousness among you, they may be a minority. They work righteousness They obey the commands of Allah, making love for themselves what Allah has made love, making unlove for themselves what Allah has made unlove. They believe in the oneness of Allah, Islamic monotheism. They follow wholeheartedly the way of Allah and the Holy Quran. They stand firmly on the ways of their Lord and the Holy Quran. Allah said are the people will enter the garden of eternity. They are not the Alice followers because they do not obey the commands of Allah and the Holy Quran. They need to listen to the words of Allah and the Holy Quran. They are working and contrary to the words of Allah and the Holy Quran, neglecting faith in Allah. ولا يسلمون شيئا ọlọ́run yìí ò ní ṣàbòsí kankan fún yín ọlọ́run lẹ́yìn ọlọ́run ò ní ṣàbòsí kankan fẹ́yìn ẹ̀dá mi ti mọ̀ ká. Allah kí wàá Allah says you will not be wrong in the least at all ìtumọ̀ bọ́ọ̀ ní ṣàbòsí fún wa àìtí ìdáyé tó fi mófin wa ó mú tàwérí tàwa mú Mùsá fún àwọn àyípo àwọn ayé ìgbà tiẹ̀ tí wọ́n máa lò ó mú Ìnjílà fún ànẹ́bí Ìsá nígbà ayé tiẹ̀ náà sẹ́búrù pé mo wá fún ànábì dáúdà gbàtọ́ wá dìgbè ní ayé ó mú àlùkùránì ránṣẹ́ sí ànábì Muhammad ìtumọ̀ pé mo ní ṣàbòsí fún inú òfin tẹ́ ẹ wò tẹ́ ẹ tẹ̀lé tẹ́ẹ̀bì mọ tó tọ́ sí tí ò tọ́ mo ti mú wá fún yín. àgbọ̀ bó ọba wa kọ òfin náà sílẹ̀ láì lo òògùn ọlọ́sàkóso lórí ara rẹ̀. àgbọ̀ You will not be wrong in aught. Allah will not wrong you in the least because we have not been brought before. Allah brought His revelations. Allah brought Torah to Prophet Moses. The Jovitical law was given to Moses. Allah sent in the gospel to Jesus Christ. Allah sent Zabur to David, the Samoti. Allah sent the Holy Quran to Prophet Muhammad, the Ibn Abdullah. with the seer. If you obey the commands of Allah in the Holy Quran, it is for your own benefit. If you do not obey the laws of Allah in the Holy Quran, you wrong yourself. Allah does not wrong you in the least, you wrong yourself. Ọlọ́ni Jannati, àyà ọgọ́ta àtẹ̀yọ̀ kan nù. Ọlọ́ni ọgbà àlìjẹ́nà àti mi, adínì ó kún fún ìkẹ́ àti ìlera. Àkọ́rọ̀ fẹ́ni ó bá ti wọ bẹ̀ kò kúrò yà má àbẹ̀ṣẹ̀ ohun tó bá ti rò lẹ́yìn náà ni ó máa rí ìbànújẹ́ òsì fún wá. àdúgbò Allah says they will surely enter paradise the God of eternity the everlasting guarantee where Allah has provided for them will be enjoy in full in sustenance. They will not have any sorrow in Jannah, no disappointment in Jannah, no any pain in Jannah, no illness in Jannah. They will enjoy forever at the garden of eternity. Láti wàhálà rà náà, àlìjáná yìí àwọn tí mo ṣe ládéhùn fún ìyẹn ìmí ọlọ́run ọba àjọ kí ayé ìbáraẹ̀wù àwọn tó jẹ́ olùjọ́sìn mi ni àwọn ni mo ṣe ládéhùn fún pé wọ́n wọ bẹ̀ gbẹ̀lẹ̀gbẹ́ ibì kó tọ́jú ẹ̀ pamọ́ fún wa pé bẹ́ẹ̀ bá dé tẹ́ ẹ̀sìn mi bí mo ṣe gbé ẹ̀sìn mi lé lọ́wọ́ gbẹ̀lẹ̀gbẹ́ ibì kí mo ti tọ́jú rẹ̀ dè yín àmọ́ mi ò fi hàn yín láyé tó bá di gbangba àlìkẹ́ àmọ́ ìkẹ́ náà a kò lè yí lọ́wọ́. Allah sell the believer to enter paradise everlasting guarding the God of eternity which Allah the most gracious has promised his lips in the unseen Allah has already kept for them the God of eternity when they leave the world the, the hereafter they will be put in the God of eternity will enjoy eternal felicity in the valley of eternity. Ìbáàdé ọlọ́láwọ̀ ẹrú ṣe mi aládìsí òsì bẹ́ẹ̀. Aládìsí òsì bẹ́ẹ̀ ni tí ń sin lọ́hùn. Èèyàn ní í sìn. Àwọn míì sin Buhari Buhari ìlú wọn. Àwọn míì nínú aládìsí yìí ìmọ̀ọ́mù Màlìkí lòún sìn bẹ́ẹ̀. Àwọn míì nínú wọn tí nínú sí ìlà ọlọ́run bá ti ẹ̀. ẹ láwọn nínú àwọn aládìsí wọ̀nyí mùsáyí òní ọlọ́run bá ti ẹ̀. ẹ rẹ lómi ṣàfi òní bá ti ẹ̀ tí ń ṣe. torí ọ̀rọ̀ rẹ̀ ní tẹ̀lé nígbà tó tẹ̀lé ọ̀rọ̀ náà ní tẹ̀lé ọ̀rọ̀ èròyà ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ olùdókòsè fún un. I will the everlasting God, the God of eternity. Allah most blunt, most gracious, has promised his slaves, the servants, or a servant Allah, observe the limits of Allah, send the family of the Holy Quran. They are not prepared because of eternity. They are not prepared for the added followers because the added followers, are among them, They are worshiping the Pharaoh. What the Pharaoh has commanded that is what they follow. So among them, I'm, I'm worshiping Malik. So among them, they are worshiping Mizio. So among them, I worship worshiping Anasai. So among them, I worshiping Anawawi. So among them, I'm, I'm worshiping Abu Anifa. So among, so among them, I worship, I worshiping Mizio. I those are the people that are worshiping because they follow Muhammad revelations neglected the revelations of Allah. ẹ lọ́rọ̀ àwọn aládìsí ó dà gẹ́gẹ́ bí àwọn tó ń ṣẹbọ náà ni àwọn ẹlẹ́bọ ìgbàlódé ẹ lẹ́ni ó kó di síwájú ó gbé e bí èèyàn ilẹ̀ wa mọ́ wá kúlẹ̀ síwájú rẹ̀ ó wá ní olúwa mi yíká ọ̀tún o olúwa mi yíká òsì o mo fẹ́ jáde mo jí láàárọ̀ mo fẹ́ jáde lọ òfìsẹ́ ọ̀rẹ́ sọ mi o gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn aládìsí sí àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn. I can see uh, the case of Alice followers, the, the, the case of those that are worshiping images They carved image for themselves and they offer them sacrifice. We can see any morning and in the morning really prostrating before the idols to say, I turn left, I turn, I turn right. So you should, I, I pray you give me the blessing I, I want from you, the demands from the image they are worshiping, from the idol they are worshiping. Just like the Addis formulas, the formula made revelations, they collect the revelations of Hallelujah. Ọ̀rọ̀ àwọn aládìsí yìí kan náà, ó dà gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe ọ̀ṣun òṣogbo mi. Tó bá dàsìkò ọdún òṣogbo, ìwọ lọ síbẹ̀, ọ̀ọ́rí àjàmbìtì èrò, àtọ́núwà àti tálíkà, ọmọ lọ wì wì wì wì bí tí fúlàní ń dá màálù lọ dáwọn sí oore yóò wọn débẹ̀ ọ̀ wá ẹni ká wa ní ìyá wa ìyá ọ̀sùn níwòye àmọ́dún kí n gbọ́mọ wá kí ọ níwòye àmọ́dún kí n ralẹ̀ kí n kọ́lé ìṣesí ẹ̀sìn àwọn aládìsí bó ṣe rí o. I can see uh, the place of Addis Ababa. They are just like the people who are worshiping Osun River at Osogbo You see every year, you see them when they celebrate Osun Festival. You see them multitude of people, large crowd of people. They are there worshiping Osun, offering sacrifices, and they demand what they want from Osun. They will say next year, as my mother, I will bring my child to you, a newborn child. I will come here with a newborn child. That is what they say. And the Ashanti, the song, the oracular song of Oshun, while they were celebrating Oshun festival. That is what they do. They put their trust in Oshun, just like the Addis followers. They put their trust in their in their. Writers, they do not put their trust in Allah. They follow whatever they hear from them, the whatever they reach from other collections, but they do not follow only Quran. Mm. That is what they do. You can see the case of Rukia, that is incantation they are doing, just like the idol worshipping people putting their trust in Rukia is putting their trust in idol, the idol worshipping people. Allah, Allah, Allah. Olúwa ọba mi tó bá ṣe nírọ̀rùn fẹ́ dá ìrọ̀rùn yóò máa já sí. Alihamdulilayi. Àánú ọlọ́run ni o bá dé bẹ̀. Alihamdulilayi. Alihamdulilayi. Àánú ọlọ́run ni kàbíyèsí. Ẹ jẹ́ ibìkan fọ̀rọ̀ àwọn aládìsí kí n tó máa kọjá lọ. Ọba aládìsí gbogbo aládìsí àgbáyé ni o. Ọ̀rọ̀ wa dàbí ẹni ó lọ wo iṣẹ́ lọ́dọ̀ bàbá àáfà eléyìí ògbò àbí bàbá aláwo ti ń dífá hmm. tó wá ní ìdíwọ́ yìí wọ́n náà gbọ́dọ̀ ìrìn àjò fóṣù méjì sẹ́wọ̀n pé yóò gbà á pé yóò sì máa tẹ̀lé kọ́lá àwọn aládìsí ṣe jẹ́nu. I will see the case of Ali's followers. They're just like the people who go to the Evaporis. I will see the divine by oracle and they tell them at, two weeks to this time, do not go, do not travel anywhere are all just like the case of the minor who engage in mysticism, those who go to them for spiritual solicitude, they may divide my son, they may tell you, do not travel, two weeks to this time, do not travel. When they hear this and they believe this and they do not travel, just like the case of Addis followers, whatever they read in their Addis collection, that is what they follow. Even when they are in contrary to the ways of Allah, telling you they are worshiping their desires, they do not believe in Allah lọ. ọlọ́ni ìnáwó káàlà wà dúró máa ti yà lágbà. tó parí ayé àrùn ọgọ́ta àtẹyọ kan nù. ọlọ́ni ìnáwó òun ọlọ́run bá sọ̀rọ̀ ṣẹ́dọ̀wò yìí sọ̀rọ̀ dáná lọ. káàlà wà dúró máa yà àdéhùn tó ń kì í yẹ bó bá ṣe ṣe nù bẹ́ẹ̀ náà lè ṣe bá a. àwa làwa máa yẹ àdéhùn ọlọ́ọ̀ládé òtò wọn àdéhùn tó kù ní yíyẹ bóun bá ti da olólówó látọ̀dọ̀ pé àmọ́ òní róhùn sì mọ́ ọba lórí ilẹ̀ owó rẹ̀ kú yàrá àmọ́ ọba rẹ̀ kò ní yọ lójú ọlọ́ọ̀gbọ̀n wá rí ìṣe kò sì ní bí owó rẹ̀ kú mọ́ lọ́wọ́ ọlọ́ọ̀gbọ̀n wá pàdé ìyá ọlọ́gbọ̀n ọba rẹ̀ náà. Allah says, verily, the promise of Allah must come to pass. You can see Allah has promised on you that was your destiny. If you are created unbeliever and you are predestined to be rich, Allah will not reduce your wealth. Allah will surely provide what He has provided to that predestined for you in wealth, in worldly position, worldly materials, worldly power. He will surely have. But I tell you, He will surely meet your destruction the day of resurrection. Inna kana wa luma tiyan àdéhùn ọlọ́run ọba yìí àdéhùn tó ń fi yíyẹ bá a bá kọ́ ní tálíkà lórí ilẹ̀ ayé tó ń lọ àwa aláàdógún ìbẹ̀rù ọlọ́run fún ọ̀ọ́rì mẹ́sẹ̀ tó o bá dáyé òsì ara rẹ yóò lágbára lọ́wọ́ ìyà tí ó máa jẹ́ kò ní lẹ́nu àlà àmọ́lúwa mi ò ní gbà kọ́ kó níbi òkè rẹ̀ olúwa mi ò ní gbà kọ́ ṣe tí ò lẹ́tọ̀ àbẹ́ rẹ̀ ló dúró lórí bọ́ọ̀ tí rí jẹ́ nù bẹ́ẹ̀ lọ́nà ọmọ sáká kan ọlọ́run bọ́ọ̀ tí rí nù bẹ́ẹ̀ lọ́nà ọmọ sáká kan ọlọ́run kí sábà kò ní òfin rẹ̀. Bí ọlọ́run ló ń bá ọmọ òwúrọ̀ pé kí ni bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́mi ò lọ́wọ́ kò ní jẹ́ kí ọlá àwọn ọjà lójú torí tó pèsè kalẹ̀ fún ọlọ́wọ́ àlùkìyàmá. Verily, the promise of Allah must come to pass if you are made to be poor, but you are destined to be a believer. Even in poverty, you will fear Allah, you will withdraw yourself from offense of evil. You will walk righteousness before your Lord. You will not drink intoxicating liquor. You will not commit adultery, fornication. You hate everything evil. And do not even mind what you have in poverty. That is when Allah has compared his people on you. I will see your level of poverty will not make you unbelieving person because you are predestined to be a believer. Even you see, when you see the wealthy people, you do not find it way. What you value is the faith in your Lord. And and understand family of the laws of Allah. That means Allah has conferred His favor on you. The promise of Allah will surely be made to happen on you that you are destined to be companion of paradise will not transgress the limits of your law. Tẹ̀lé. Ẹyin lọ́lúwa, adúgbò fún ọlọ́run. Àwọn abẹ́ padà sórí àlùkò láàrin oríkejì tá à ń bá bọ̀ ìṣọ̀lọ́. Ayọ̀bá bọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní bí a lọ Àmọ́ bí ayé àsí olópọ̀. Ẹni bí olúwa mi bí wáyé àsí lórí YouTube yìí. Bẹ́ẹ̀ ni tó fẹ́ lò. Tí ò bá fẹ́ bẹ́ẹ̀ kò ní fi sílẹ̀ lóògbé. I will now go to chapter 2 of the Holy Quran. I will the one who read, those who read in the, in the previous Jummah service, I will about to read. Al-Quran orí kejì tá à ń bá lọ. Níjẹ̀jọ́, a ti dé àyà Zamiru wa Kọ̀mzúnà, àádọ́ta ó lé mẹ́jọ. Ṣùgbọ́n lónìí náà, àá jẹ padà ń bẹ̀ kí ọ̀rọ̀ tìsàlẹ̀ yẹn kó bá a lè yé wa gẹ́gẹ́ bọ́lá ti fi yé wa kábíyèsí ọ̀la. bisimilahi rahman rahim. wáyìsì kúlínà ìdíkúlù wá sí kọ̀ríyàtà fàkúlù mí ní àìsùn sí ìtòrọ́gọ̀dán wàdìkúlù lìbàbà sùjàdán wàkúlù ìtọ̀tù nàgìfírí làkún xatọ̀ wazana wàzánà sídúlì mùsùlùmíìnà àpọ̀ tẹ̀bíyò àgbà. lẹ́yìn ìjọba mi máa máa gbọ́ kúránì olúwa mi ó ṣe wá lórí alhamdulilayi kò jẹ́ káwọn olùdókòó ti ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ náà ọba tó ní wá gangan làwájò kò ti ẹni bá jókòó tó ọ̀rọ̀ èèyàn òkú èèyàn lọ jókòó tì í ẹni bá ti jókòó ti ọ̀rọ̀ ọlọ́run ọba alààyè lò ọ̀rọ̀ rẹ̀ ààyè ni òun fúnra rẹ̀ ààyè ọ̀rí buhari tí wọ́n jókòó tì òkú ni o ọ̀rọ̀ rẹ̀ òkú ni o tó ló fúnra rẹ̀ tó kọ ọ̀rọ̀ náà kalẹ̀ olùwàbí ti mú kó olórí wọn you single-minded believers, Allah has conferred His favor on you. That is the reason you stand firmly on the Holy Quran, the revelation from Allah. They can see the highest followers, they follow the dead. Because those who wrote at his collections, they are already dead. Those who followed them, they are dead. They follow the dead. Why is it good لِنَا nígbà tá àdébì Musa ń kó àwọn ọmọ Ísírẹ́lì lọ́rùn ó kó wọn lọ sáàyè ibi tó ti sin lọ́wọ́ ọba wọn lẹ́yìn ìgbà tó kó wọn kúrò lábẹ́ fìyàwó náà làbẹ́tù yáyà ni ó wá ń sọ fún wọn ọlọ́run sọ fún pé ìdìkúlù wá sí ìdíkọ́rí yàtà kó wọn wọnú ìlú yìí bá ń ṣe kó wọn lọ yìí inú ìlú yìí ni wọn kó wọn sí. fàkúlù mí ní àìsùn ṣí tún rọ́gàdá ká máa jẹ ìjẹ ìrọ̀rùn nínú ìlú náà ká máa mú ìmú rọrùn nínú ìlú náà bẹ́ẹ̀ni ọlọ́run ṣe fẹ́ fún wa nù. wàdìkúlù lè bá a bà bọ́ọ̀bà wa gba ní ìlú náà wọlé ẹ má gbẹ́ ìbùlé ojúlé yẹn gbà lọ́wọ́. Allah says. We should remember, we're reading from chapter two, verse twenty-eight of the Holy Bible, and let's say, we should remember when we saw ah, you, Moses, tell your people they should enter this town and they should eat abundantly, bountifully, they will pleasure, will delight, the food provided by Allah. But when you enter, enter through these gates. Tọ́, ọlọ́ni Sújádàn tẹ́ bá wọnú ìlú náà ta ẹ máa wá lọ sí lọ́wọ́ ọba ẹ máa forí balẹ̀ fún mi ẹ máa sìn mí kí ni túmọ̀ ẹ̀sìn ohun ànábì Musa bá kà fún yín lófin ohun tó bá ti kà fún yín nídàájọ́ nínú tàwérétà ọwọ́ rẹ̀ bó ṣe ká nì bẹ́ẹ̀ náà ni ẹ ṣe máa lò bó ṣe ká nì bẹ́ẹ̀ ni ẹ ṣe máa tẹ̀lé bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé bẹ́ẹ̀ tẹ́ ń lò bẹ́ẹ̀ ìlú ọlọ́ọ̀ba lẹ̀ ń sìn gbà Allah says, when you enter this town, you enter in prostration, you bow with humility, That means they should submit themselves before Allah. Whatever is read to you from the mouth of Moses in the Torah, you should obey. That is when you are prostrating before Allah. Wàkúùdù yìí tọ́tù. Bẹ́ẹ̀ bá wọnú òlu tààtà. kálukú yìí ó máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Aláàbọ̀rọ̀. Ẹni tí ń ṣe sìná ó dùúlẹ̀ kó má ṣe é má. Kábíyèsí ọ̀la. Ẹni tí ń jalè kó kó lè lẹ̀. Aláàbọ̀rọ̀ olówó èlé kó fi lẹ̀ ẹni tó ní àyájọ́ kó jù ú lẹ̀ ẹni tó ní ìwo àfẹsẹ̀ kó sọ ọ́ nù ẹni tó ní olúgbòhùn kó bá fi jù ú sí hmm. wàyàkúlù yìí tọ̀tù kẹ́ríkàlùkù máa jẹ́wọ́ àwọn àṣìṣe rẹ̀ tó ti ṣe torí pé eré orí ilẹ̀ tí mo ní kókó ibú ó sì yí ilẹ̀ tó máa ní. ọ̀pẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe bàjẹ́ bẹ́ẹ̀. alásẹ́sì. Be sure utter in your mouth that Allah should produce you by confessing your sin. You should confess the sin you commit and withdraw yourself from wrong. When you were committing adultery before, withdraw yourself from adultery. You were committing fornication before, withdraw yourself from fornication. Collecting usury before withdraw yourself from collecting usury. You were drinking intoxicating liquor before withdraw yourself from drinking intoxicating liquor. You were gambling before withdraw yourself from gambling. You were committing adultery, idolatry before withdraw yourself from idolatry. Do not believe in incantation anymore. Do not believe in curses anymore. Do not believe in all kinds of fetishes anymore. Because the land on which you stand is the pure, holy land. You should be holy to your Lord because your Lord is holy. níjẹ̀jọ́ tí Ọlọ́run bá yín sọ̀rọ̀, ó ṣàlàyé fún yín o olórí ilẹ̀ tó lù wá mi bàbá wa yìí aláàbí muhammadu jamiu adéyẹmí abóyègbé aliasi máikẹ́ẹ̀lì àwọn olólùwà mi ṣẹ́kù lórí ilẹ̀ lónìí àwọn bàbá tí àwa wà ní wọn má lórí ilẹ̀. People are said to you, this place and Allah bestowed on our father Alhaji Muhammad Jami Adeyemi Aboyepe, the place is holy. They received their fathers. They were no more to be seen on the surface of the earth. Mo lẹ́yìn ẹlẹ́hàá wa ẹbí ìbàjẹ́ ọwọ́ yín lẹ̀. Àwọn àfáà yín kéríkàlùkù di ìbàjẹ́ ọwọ́ rẹ̀ lẹ̀. Àyè tá a wà yìí àyè tó mọ̀ nìyí. I want you women in the church, you should achieve yourself altogether from all forms of your evil ways. And the malice themselves of the post malice we should eschew altogether all forms of our evil ways because the land on which we stand is holy indeed. ẹlẹ́yìn ọmọ wa lóbìnrin ẹbí ìbàjẹ́ ọwọ́ yín lẹ̀ o ẹlẹ́yìn ọmọ wa lọ́kùnrin náà ẹbí ìbàjẹ́ ọwọ́ yín lẹ̀. Allahu Akbar our children, our daughters, into ensure together upon sexual evil ways, and our sons ensure ensure together upon sexual evil ways, because this land is holy and it should be holy. Bíbélà ní ṣe wá ń sọ yìí, bọ́ọ̀bá wá lẹ́nu rẹ̀ ò gbà ọ̀ ní jùbàjẹ́ lẹ̀, ọlọ́ni ìyá rẹ̀ lọ dì mọ́wọ́ o òfò tí ó ṣe ọ lọ dì torí ọlọ́run ní fojú rẹ wọ́ sanadu burúkú làkún àbí àṣàkálẹ̀ àbí ọlọ́lẹ́yìn ẹ̀dẹ́rẹ́ àtàlìjẹ̀nu ẹ̀ lè gbọ́ ẹ̀ ní dọ́dọ̀ mi kẹ́ méjì ẹ̀ṣẹ̀ yìí kò sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá sí. If you do not withdraw yourself from your influence, you invite yourself The wrath of Allah you invite on yourself, you draw on yourself the punishment of Allah. Allah says, He will not go scot free, you two rational creatures, the, the jinns and the human beings, you cannot go scot free. Allah will surely extricate from you. No one will extricate you from the punishment for Allah. Allah will surely exact His retribution on you if you die in sin. Wàkúlù ìtọ̀tù. ẹ̀yin ọmọ Ísírẹ́lì tá à ń kó lọ àníkẹ́ ẹwọ́ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín níbi à ń kó lọ torí ilẹ̀ tó mọ́ ni ẹ má lọ́wọ́ gbogbo tẹ́ ẹ ti mọ̀ fọlọ́hùn fẹ́ẹ̀ kan náà ẹ òdu náà nàgìfìrí ọ̀hátọ̀ bẹ́ẹ̀ bá ti ju ìbàjẹ́ lẹ̀ nínú ìlú tó mọ̀ yìí àbòrí gbogbo ẹ̀jì yìí. àmójúkò òfin àmì jẹ́ ní àrùn. Allah says you should confess your sin and seek forgiveness of Allah and you should neglect all forms of evil works. You should leave behind you all forms your evil deeds, and you should not commit error in this earth, as because this place is holy, and you should be pure indeed before your Lord, walking righteousness before the Lord. Wazanasidu lmusinina. Èmi Ọlọ́run ń bọ̀ fún èdè. Ó bọ̀ wá ṣe àlékún ẹ̀san dáadáa fún gbogbo ẹni ó bá tẹ̀lófin mi ẹni ó bá ṣe lẹni tí ó rófin lò ẹni ó bá ti rófin ọlọ́run lò ẹni rìn ní ọlọ́run bá rẹ̀. Allah says, if you adhere to pay the outcomes of evil ways, Allah will surely forgive you of your faults. Allah is coming to increase the portion of those who do good. Those who are working righteousness, who believe in the oneness of Allah, Islam, monotheism, who stand firmly on the laws of Allah, they are the righteous before Allah. Òun gbàdá àbọ̀ àṣẹ ẹlẹ́sàn tó wí yẹn. Òun gbàdá àbọ̀ àṣẹ àlékún ẹ̀sán dáadáa fẹ́ ní rí. Òun gbàdá àbọ̀ yẹ ìwé ìdí àlìkámà ní Jọlá. Ẹ̀sán ìṣàlàyé kábíyèsọ̀lọ́. Allah says Allah is coming to increase the portion of those who do good. That is the promise of the hereafter, not this world tísí wakọ̀mùsúnà àádọ́ta ó lé mẹ́sàn-án nínú àlùkùránì orí kejì tá ń bá bọ̀ látọwọ́ ọlọ́run tọ́ ẹ láwọn ọmọ Ísírẹ́lì táwọn náà bí Musa ń kó lọ sí ààyè ibi tó ti ṣe lọ́hùn ìṣe sí àwa èèyàn kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ fún wa ẹ máa gbọ́ fàbádẹ́lẹ̀ lẹ́sìn ẹ̀sọ́lẹ̀ mú kọ́ọ̀dà. غير الذي قيل له فانزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون تبين الله أكبر ìjọba ẹwà ọmọ Ísírẹ́lì táwọn nẹ́bí Musa ń kó lọ ní sàmàgbé lábẹ́ ìfìyà rẹ̀ tí ń fìyà jẹ wọn láti kó wọn kúrò ẹ wá wo àìmọye ìkẹ́ tá à ń ṣe fún wa lójú ọ̀nà àwa júwe ibi tí wọ́n gbà wọnú ìlú àti wọ́n ṣe máa sì èmi ọlọ́run nínú ìlú náà táwọn fi rà táwọn fi ní dẹni ìyá wa má ṣe é mọ̀ mọ̀nà la fún wa ṣáwá lò ó ṣáwá tẹ̀lé ẹ̀ gbọ́ àgbọ̀. فبدل الذين ظلموا قولا ẹ ráwọn alábòsí inú wọn wọ́n wá yí ọ̀rọ̀ lọ́wọ́ bá wọn padà kọ́ńdà lìlà sí kí lẹ́là o yàtọ̀ sí ọ̀rọ̀ tó sọ fún wa nígbà gbọ́dọ̀ kan na Musa àwọn alábòsí bá bá pèrè àwọn sẹ́yìn ní kọ̀ọ̀kan èdè náà ṣe máa pèrè ayé tí bàbá wí ṣé ṣe wá bẹ́ẹ̀ náà lórí àwọn àwọn sẹ́yìn ara yí ọgbọ́nọ̀wọ̀n ọlọ́run ọba tó sọ fún wọn yí padà wọn yí ipò. dípò ká gba ọjọ́ ọ̀nà bíi tọ́ni wọn àwọn ò gba bẹ́ẹ̀ ẹ̀fọ́ àwọn gba ò gba bẹ́ẹ̀ ìyàwó ní ká jẹ́wọ́ àwọn ò jẹ́wọ́ tiẹ̀ nígbà náà ní ká máa lórí ahọ́n nìkan fanzalina ó wá sọ̀rọ̀ kalẹ̀ alalazina sọdàmù lórí àwọn alábòsí yìí jọ́nà rídísàmìnà zamai ìyàwó láti òkè sánmà bíbẹ́gánu yabisukúrúnà látara pé wọ́n yapa sí àdéhùn ọlọ́wọ̀ ọlọ́run tó bá wọ́n yapa rẹ̀ wọ́n jẹ́ kò kí sí ìmọ̀ràn tọ́lọ́run fún wa àwa sọ ìyàkalẹ̀ ló lórí ó wá ìwọ̀nba àwọn alábòsí ẹ̀rí wọn lábòsí oṣù láti ná ẹ̀rí lọ́wọ́ ọlọ́wọ́ ọ̀lọ́gbẹ́ o ọba àjàgbàlagbà ọba àjọ ọmọdé ẹ̀kọ́ rẹ̀ náà ní kọ́mọ́ sàbòsí bọ́ ọba ti ṣe ń dẹrù àbí ọba kàn sí ọ yóò wá àṣẹ ọkọ kódà wọn wọ omi lójú ọ̀rẹ́ rí ọba wọn sọ pé ọ̀rẹ́ ẹni rẹ̀ ọlọ́kùnrin torí jésù lè ṣe kò ní ṣe rò síta wọ́n aṣọ ẹkú fá ìgbésí ayé rẹ̀ wọ́n aṣọ ọ̀. I will see you the transgressions among them. There were some people among them, hypocritical men, hypocritical women, who received the wrongdoers among them. They gathered together and changed the word from that which had been given to them and they did not enter to the gate which they had to enter, and they did not confess their sin, they did not seek forgiveness of our Lord, they did not even stand and alone with the uproar when they were there. They were the unjust people. Just like the hypocrites among the congregation here, but I tell you, as we know, go scot free, we cannot restore scot free unless uh, Allah sent down on the transgressors, the hypocritical men, the hypocritical women, the unjust people, the wrongdoers, the plague from heaven, the punishment from heaven because of what they did in wrong. Ẹ̀rí bó ti ṣe bàbá yín sọ̀rọ̀ ẹ̀yìn ìjọ olúwa. Tẹ́ bá yí ọ̀rọ̀ rẹ̀ padà lẹ́yìn, iye ẹ̀yìn tẹ̀ ń dẹ́rú ẹ̀ wò àbòsí lẹ́sìn lórí ara yìí. Ìjọba àwọn yìí yí ọ̀rọ̀ òjíṣẹ́ padà, ẹ̀ẹ́ kóra ayé padà wá ni. pé sọ yìí torí ẹ̀dá lórí náà kì í sọba adẹ́dá. ẹ̀tọ́ yìí padà wá bá a pé bẹ́ẹ̀ ṣe wí àbáwá rèé o àwárò báyìí àwárò báyìí kó náà wá wò sí wọ́n ayọ̀dà bẹ́ẹ̀ ṣe náà ẹ̀dá bẹ́ẹ̀. wọ́n ti ẹ̀ wá bá ẹgbẹ́ láyé ní méjì mẹ́ta ara ti àwọn kan dúró wí náà ń bẹ ní okùn àbí òní ẹ lówó yín máa ń bi ẹjọ́ máa ń dẹ́rù ẹ̀wò rárá ìkìlọ̀ fún wa. I could see her. Uh, there was a people, the transgressions, the hypocritical men, hypocritical women, they changed the words from the word that was given to them, that were given to them Just like the hypocrites, when you hear the command from the messenger, then you change the words, you gather together with another meeting and you change the words. I will see you. You did not come to meet the messenger. I give him the piece of advice, but you did not say this, but you were talking behind him, talking in behind me. I tell you, you cannot go scot free. Àbẹ̀dàlà àní wọ́n yí i padà wọ́n sọ nǹkan míì lò àdásínà sọ́là mú àwọn tó jẹ́ alábòsí nínú àwọn Ísírẹ́lì ìjọ náà kọ́ńdà gbólóhùn ọ̀rọ̀ tó lọ́n fi fún wọn nímọ̀ràn gbàgbó lọ́dọ̀ Musa wọ́n yí padà wọ́n sọ nǹkan míì gbẹ́rọ̀ ìdásí kí ládà wọn yàtọ̀ sí gbólóhùn tó lọ́n kí ni Musa sọ fún wọn gbàdéyìn wọ́n yí padà wọ́n àtẹ̀lé gbólóhùn rẹ̀ mọ́ àwọn mú ìmọ̀ràn míì wá láàrin ara wọn wọ́n lò dípò ìmọ̀ràn tọ́lọ́wọ́n bá. I could see the wrongdoers among them, the translations, the hypocrites, the hypocritical men, the hypocritical women. I could see they changed the word from that which had been told to them for another. What Moses said to them, they changed it for another. They were the wrongdoers among them. Allah did not allow them to go swiftly. Allah sent down upon them punishment from heaven fanzalina awa sọ̀kalẹ̀ alẹ́lẹ́sí ìnàsọ́làmù lórí àwọn alábòsítọ́ kóra wọn jọ lẹ́yìn Musa tí wọ́n wá ń sọ nǹkan míì dípò tọ́lọ̀ sọ fún wa kí la wá sọ̀kalẹ̀ lé wọn lórí rígísàmìnà sàmáì àwọn arágbádú ìyà àwọn ẹ̀yà tí wọn ò lè dúró àwọn ẹ̀yà tẹ́mi wọn ò ní gbé aṣọ kalẹ̀ wọn lórí. And those people who change the word from that which had been given to them for another. Allah sent upon punishment from every plague, from every every punishment. Ọlọ́run ìyà tí mo wá sọ̀kalẹ̀ lé wọn lórí yìí, ṣé mo ṣàbòsí fún wọn ni? Ọlọ́run rárá. Ṣé mo kórìíra wọn ni? Ọlọ́run rárá. Ọlọ́run tó bí ni bí máa káànù yàgùsùkúùnà, àwọn ló yà kò kíì àwọn ni wọ́n ya olùyapa sí ìmọ̀ràn tẹ́lẹ̀ ọlọ́run bá fún wọn wọ́n gbọ́ ìmọ̀ràn mi tán wọ́n láwọn gbà lójú Musa wọ́n dẹ́yìn rẹ̀ wọ́n yí ọ̀rọ̀ náà padà ohun tó fa ìyà fún wọn lò. Allah demolished them in the list and last sent upon them play from every every punishment for every because they infringed on the command of Allah repeatedly what they did a wrong because they were rebelling against Moses, they were rebelling against Allah's obedience that the reason Allah sent upon them punishment from heaven. Ọ̀rọ̀ arákùnrin mi, bọ́ bá gbé ìmọ̀ràn wá bá òjíṣẹ́ tó bá wá là ọ́ lóye gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe fi sínú ọpọlọ tiẹ̀ ọwọ́ á kú omi ìmọ̀ràn tó jíṣẹ́ fún ọ kò tẹ́ ọ lọ́rùn ìmọ̀ràn tinú ara rẹ lọ ń lò kó ṣàbòsí lórí ara rẹ lò. I could see uh, my brother when he come to consult the messenger for the piece of advice and an offering piece of advice. And when you go away from sheep, you follow your heart desire. I tell you, you cannot go scot free. Ìmọ̀gá tó wà láàrin yẹn, má máa dìsáìdì lẹ́mìí ara rẹ̀ ń tó fẹ́ ṣe kọ́ wá wá bá òjíṣẹ́ pé kí n lè lù ú lẹ́nu gbọ́rọ̀ ìyàlọ́ bá ń di ẹ̀ òṣèlú bá ń di ẹ̀ ìparun ọlọ́run bá ń di ẹ̀. As you do not be self-opinionated when you consult the messenger for the peace of the divine. Do not decide whatever you want to do in your heart desire. You can see her uh, when you When you are desire, neglecting the piece of advice from the message, you attract yourself, you attract yourself punishment of a Tó o bá mọ̀ pé fi yí ó yí o láti ní ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba, ìwọ náà ti bá a. Ọwá tún òfin nìgbé wá bá òjíṣẹ́ kó fún ọ nímọ̀ràn ní ntọ́ ti mọ̀. Òjíṣẹ́ ọlọ́mọ abẹ́ dán owó tó bẹ́ẹ̀ tì ọ lùyà yóò wá ní kó jíjẹ fọwọ́ sí i ọlọ́run mọ̀ pé ọmọ yìí ṣe fẹ́ mọ̀ ó yí ọ kì ṣe pé kò yí ọ ọmọ ọmọ bẹ́ẹ̀ tẹ̀lé ìfẹ́ ẹnu ara ti ẹnu ló wá fẹ́ gbé kọ́ òjíṣẹ́ lọ́rùn ọlọ́run alẹ́ rẹ̀ òjíṣẹ́ ní ìwọ ọmọ bí ó gbọ́ sí ìwọ fún níyọ̀ǹda pé kó ṣe gan náà bó bá ṣe tán ọ nígbè ìyàwó náà yóò borí kó yàrá rẹ̀. You have already understood the commands of Allah that you want to want it to be changed. That is the reason you concern the messenger. If Allah wants to try on you, the, the messenger may give you permission to do it, to want to see to your desire. But I tell you, you are trapped to yourself. The punishment of Allah, because you have already understood the message from the words of Allah, but you want a change. Àwọn Yorùbá ní ẹ̀là lọ̀rọ̀. bàbá là kì í yẹ ni àṣọ fún ẹjẹ là pẹ̀lú àṣẹ àbá ti gbọ́ nínú nínú kúránì pé ẹni ó bá ṣe sìnà òun ni kò fẹ́ lọ́kọ. ọmọ rẹ tó wá ṣe sìnà níta àbóṣe nínú ẹ̀sìn ọmọ ó lè hàn sí ọ rẹ ó ṣe padà wá fẹ́ mú nínú lópin ìgbà tí kùránì ti kọ̀ tó dẹ̀ àṣìwọ́ tó yí ọ. wọ́n ti ṣẹ́bá wá tẹ̀lé lórí ọ̀rọ̀ yẹn òjíṣẹ́ onígun bẹ́ẹ̀ ọ̀rí ìyá rẹ̀ ọgbà gbàgbà àlùkìyàmà. Ayọ̀ ọ̀rẹ́ mi know from the message from Leo that whoever commits adultery adulterer should marry the adulteress, mm. the adulteress should marry the adulterer. Are you know your daughter has committed adultery or fornication, Are you, should, you, you want your daughter to come and marry the innocent, the believing man and you go the religion of Allah I consult the messenger, if you are granted the permission to do this, you attract yourself the punishment of Allah because you had already understood the message of Allah and the Holy Quran. before you want a change, before you decided for a change, and you want a change, and you are granted the permission, the punishment is on you. Kùránì ló sọ bẹ́ẹ̀. Ó ní ìnáwó bẹ́ẹ̀

sẹ́ni tó ti gbé síwájú èmi ọlọ́run ní dúró dé lónìí. Oúnjẹ mi kì í ṣe àwọn àlejò àwọn kì í ṣe. Àlejò mi kì í ṣe àwọn àlejò àwọn kì í ṣe. Ẹyin ló ń wá. Kùránì ò ṣe fowó padà rẹ̀ lójú. Bọ́lá ti ṣẹlẹ̀ sí ọgbà bẹ́ẹ̀. Bí olúwa ló kọ́ tó ti ọmọ rẹ sínú wọn bá bẹ ṣòfò ayé bẹ ṣe tàlìkì àmà ọwọ́ àmà àdógbé sí i ìdógbé sì ní ìwà àfa ìyá tiẹ̀ náà lórí èyí tí wọn náà ní kalẹ̀ tó ti ìlú náà gbé. And you say your Lord is waiting in the shelter. Your Lord is not hiding. Allah does not hide from anyone. That what you know in the message of God, Lord, I want to make a change. Allah is waiting for you in the shelter. You cannot always quote free whatever you do in translation. You cannot always quote free. Allah will surely exact His retribution on you the day of resurrection. Ọ̀rẹ́ tí wọ́n ṣe yẹn tó wá lérò kan ti jẹ níwájú òjíṣẹ́ Ọlọ́run. Sọ ti mọ iye àwọn tó ti kó àrùn rẹ̀ sí lẹ́mìí. Nínú àwọn ọmọ wa gan tó jẹ́ ọlọ́mọge, àwọn máa wò pé à ń tí Kùránì wí rè bóòdù ní ìṣẹ́wá rí báyìí wọ́n wo èèyàn tí ó gbé ìkan náà sẹ́mi tó bá ní ká gbé àdìgẹ́ àmọ́ àánú wa yọjú sí ọ. I can see what you have done in wrong. You have put the diseases of the washing in the hearts of the believing believing women they will think this is what the Holy Quran has said, but this man has done otherwise, then you could see uh, you have to bear the consequences the day of resurrection. Nígbà nìkan ni yìí o, ìkọ̀kọ̀rọ̀ lò. Ayé ẹ̀rí ẹ̀gbẹ́ o, nígbà nìkan ìkọ̀kọ̀rọ̀ ọba rẹ̀ lọ bùn wà o. Lóbi náà ti yí Kùránì pé ìbí ìmá nìkan ní má lè kọ́. Ìkọ́ tó náà bá rẹ̀ lọ́ọ́ gùn mú àwọn wájú ló lè lu èsì lò. Iye àwọn tó bá wá ronú kàn án, olú àdékọ̀ náà kọ̀ ìyá lè fọ́ ni. Lọ́kùnrin ti máa ronú kàn bẹ́ẹ̀. Lóbìnrin ti máa ronú kàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló bọ́ wájú ọlọ́wọ́ bá. Nkálà ọgbọ́nu Kùránì rè bọ́ọ̀lù lè ṣe láyé bẹ́ẹ̀ tó dẹ̀ lọ bẹ́ẹ̀. Wọ́n yọ ní àlìkí àwọn ọ̀rọ̀ lè bọ́. Àbálòrò ní àlà wa ni lọ́dọ̀ ti wà lò ntàwọn afẹ́nu nítorí ti ṣe síwájú ọlọ́wọ́ bá rẹ̀ abilé rẹ̀ wọ́n tó máa ń dẹ́rù ẹ̀rọ lórí ìjókòó yìí lọ sọ ara rẹ̀ wọ́n ní bí ọmọ rẹ̀ kọjá òfin ọlọ́wọ́ wa wọ́n ní bí aya rẹ̀ kọjá òfin ọlọ́wọ́ wa níbi àlọ́ ọmọ ìṣàyè tẹ̀lé wọn lójú kì máa ṣàyè tẹ̀lé yóò gbà láyà tí ọlọ́wọ́ ni wọ́n tẹ̀ ń sọ pé ó jẹ́ kọ̀là. Onígbà gbọ́dọ̀ wájú ọlọ́ọ̀bá rẹ̀ yóò máa lò, ọ̀rọ̀ máa lò pọ́ọ́pọ́ọ́pọ́. Ẹjọ́ náà ṣe ọ̀gá rẹ̀ ló kálẹ̀ ìṣẹ̀lẹ̀. Tọ́kílẹ̀sẹ̀ ní tí òun arábọ̀n máa rẹ̀ sí. Ẹ dákun ẹjọ́ ẹ̀yẹ èèyàn mi. Kùránì ń bá yín sọ̀rọ̀ ìbíkọ́ ìbíkọ́ ohun tó bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀dá. Àwọn ìwọ̀n. Ó tó gbà mí kú lẹ́yìn. Kẹ́lí agbódì máa máa bá ewu bẹ́ẹ̀ omi ọgbà náà ọmọ bẹ́ẹ̀ ibi omi ọgbà náà ọmọ bẹ́ẹ̀ ni yẹ kọ́ ọ̀rọ̀ aláwọ̀ ilẹ̀ ọ̀ ọmọ ọgbà náà. a sí ìfọwọ́sowọ́ náà pẹ̀lú ìfẹ́ inú ara rẹ̀ yẹ lọ́wọ́ lọ lẹ́sìn lọ́wọ́ lọ́wọ́ lọ ní yíná ìkọ́ ìkọ́tọ́rọ̀ lọ gbé lọ. And you change the words of Allah from what have been given to you. When you call this iman, it is not iman, it is unbelieving. You lodge unbelieving in the food of religion of Allah. May you see when people say Allah should grant you his favor, but you die following your own desire, Allah will surely exact his retribution of you, and you, Allah is waiting for you. Do not let unbelieving believe in the food of religion of Allah. Do not love your children under the law of Allah. You should obey the law of Allah. Do not change the ways of Allah to suit your own desire because Allah will not allow you to lose oh, oh, what free the day of resurrection. Ọ̀rí wọ́n tó fẹ́ rú ọmọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà ń sọ pé kò sí tọ́lọ́ òun fi ọ́ sí o. Ṣé ìwà fi ọ́ sí láyé náà yóò ti máa fi hàn ọ́? Ọmọ gbogbo wa gbé wa gbé àlìkẹ́ àmà. And the one who woman such a lady, I tell you, she will say Allah should do whatever he will. Allah should do his words, but you can solely do this in this world before the hereafter. Arúgbó fún Ọlọ́run. Ọba tí gbogbo ọgbẹ́ tọ́ sí ọba kànga. Jalla laya Mustafa Badan. Jalla laya Mustafa Badan. Ọlọ́gbọ́n àwọn ọmọ tí mo sọ̀rọ̀ tí yẹ ọmọ mi àwọn tó صافوا صافوا لله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم حي على الصلاة حي على الفلاح ìfọ̀dìkọ́mẹ́tì ìsọ̀látò àdáwò àkìbárò àdáwò àkìbárò là áìlà ìlàlá. Àìlà ìlàlá, wàhádàwò láṣẹ̀rí kan làwò, wọ́n mẹ́rin rá Rasulullahi sallallahu alaihi wasallam. Aláwù àkìbárú. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا ملك للنفس نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستخسرت من الخير ومن مزاني يزول إن أنا إلا النذر وبصير لقوم مؤمنون الله أكبر الله أكبر سمي الله لمن يعبده اللهم ربنا ولا الحمد Aláwù àkìbárá. Aláwù àkìbárá. Aláwù àkìbárá. Aláwù àkìbárá. Aláwù àkìbárá.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 سميع الله لمن حمده اللهم ربنا ولا الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين وعليكم السلام